dálẹ̀ kẹ́jẹ́ kan ṣe nǹkan tó fẹ́ ṣe ọ̀nkú. ah ah ah ignorance àlejò láre bóòlì àlàáfíà ni ah, ṣó wa seriously. ẹ má bínú ó yẹ kí n kọ́ yín kí n tó máa bọ̀ bọ̀ mo kàn fi ṣàpèjú di ni. Eh, ìgbà tó ti mọ̀ pé wà báyọ̀ nílé ah, kí ló ṣe é. nǹkan púpọ̀ ló ń ṣe mí ọ̀rọ̀ kan láti mò ń bẹ́ẹ̀ sọ lójoojúmọ́ òun náà lèmi àtàbúrò ẹ̀ jọ ń sọ yìí ohun èmi àti wọn ti dẹ̀ ti papọ̀ àwọn náà sọ pé àwọn fọwọ́ sí politics. ẹ òótọ́ ni wọ́n sọ ọ̀rọ̀ mi àti wọ́n ti kò mo ní tẹ́ ẹ bá ti dé màá sọ fún yín pé mi ò lè wá kó lè joyè lé dájú ẹ. nǹkan tó máa sọ nìyẹn well well well legal wife ẹni mi mo dẹ̀ ní right láti sọ nǹkan tí mo bá fẹ́ sọ tèmi ní pé mi ìfọwọ́sí mi ìrẹ́dì láti ṣopọ̀ sọ̀rọ̀ gan mi ìfẹ́ wàhálà mi ìsọfẹ́ ń gbé ìyá politician ló ń jẹ mí nǹkan tí mo dẹ̀ sọ fún ẹ̀dẹ̀ ní fáínà. ó lè rọra Mrs. legal wife rọra kí ni problem ẹ náà wo àìtó ọkọ ṣe lọ́kọ́ máa pèyàwó pé ẹ sódì mò ń ronú bóyá kí n ṣe kíní kan téèyàn bá tó ọkọ ṣe wàá sọ fún ìyàwó pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni màá ṣe nílé tiwa ọkùnrin ló máa ń pàṣẹ kí ni problem ẹ ah mo ti respect ẹ enough mo ti sọ fún ẹ pé àlema mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí tí o bá tẹ́ ẹ lọ́rùn ṣàlùwàlà kò bọ́ sórí tẹ́ kí ni kò bẹ̀rẹ̀ sí ní factors wa kọ́ lọ́n support mi èdè ń pariwo ń pariwo ń pariwo bí kíní kí ni problem ẹ. Kamal òun pariwo lé mi lórí. Halima mo ṣe fẹ́ pariwo nìyẹn adẹ́rìí mẹ́rin bẹ́ẹ̀ let it be so nǹkan tí máa ṣe nìyẹn and nothing is gonna change it. o ṣe ń pariwo lé mi. mo lè pariwo jù bẹ́ẹ̀ lọ mo ń bọ̀ darí àbúrò ọmọ ẹbí ẹ̀fọ́ wá sí o ẹbí ẹ̀fọ́ wá sí. ọkọ tí mo fẹ́ kọ̀ lélẹ̀.